ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa alẹ́ hikmat mo rò pé ń gbọ́ bí tí bàbá wa fadúlà sheikh alẹ́ khalifa muhammad kamil muhammad awal garu tí wọ́n ń bọ̀rọ̀ lọ wọ́n ní hmm, alḥubu lílẹ̀ habibi awal àwọn larubawa máa wò pé ah ọ̀rọ̀ ńlá ni bàbá sọ yìí àmọ́ àti ọmọ tí wọ́n ti bàbá yóò kàn wọ́n ah, ẹ̀rọ kàn fọ́ larubawa ni àmọ́ tó bá tú fún yín ẹ̀yin náà padà rẹ́rìn ẹni ìta ń pè ní ìfẹ́ ẹni ọba kọ́kọ́ tó kọ́kọ́ jábẹ̀ gangan òun ló ní ìfẹ́ àkọ́kọ́ ṣùgbọ́n láyé lónìí ọlọ́nkọ́ sànù wọn bí abáyédé lónìí obìnrin kan máa tẹ ìfẹ́ rẹ̀ kalẹ̀ pé jáde ń tẹ tọ́ra tọ́jú ara mi wọ́n sì máa fi ṣe èyẹ bàbá náà ní pé ah ọlọ́run kọ́ sànù wa bàbá ẹni pé ntọ́lọ̀ ń torí ẹ̀ sọ pé ká tọ́jú ara wa ni pé torí ijọ́ tí kìíní yóò lè bá máa jẹ́ ìfẹ́ àkọ́kọ́ fún ẹ tọ́lá àwọn bàbá wa ń jọ̀hún sọ pé wọ́n gbádùn nítorí àsìkò tí ò sí náà ni ẹni pé láyè ẹ̀sìn nínú tó máa ń dájà alẹ́ ńlé gbogbo obìnrin tó ti ná bí tó ti ná gbàrà náà gbòòrò níjọ́ ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin wọn àtọkọ rẹ̀ á ah lágbájá káre hmm. yóò tún mọ sọrú nǹkan gbogbo eléyìí èsì jẹ́ kí lè tò àmọ́ bí yìí nǹkan là ń lọ ká lè tètè ráyè débi tí à ń lọ ẹ wá rí ìgbéyàwó yìí ó wá jẹ́ ọ̀ranyàn fún gbogbo ẹni tó bá ti jẹ́ pé ó ti lè dá ilé mú lọ́wọ́ ẹni pé tó ti níṣẹ́ tó tó jẹ hmm. tó lè fi bọ́ obìnrin tó sì ti jẹ́ni tí ó pé lọ́kùnrin tí ò ṣe control mọ́ níṣẹ́ tí ó fi mọ́ wá ṣe ìrànú káàkiri ó ti dọ̀ràn yàn fúnra ẹni bẹ́ẹ̀ mọ́nìsítọ́ àmínkùmù lè bá a fàlìyẹ sọ́wọ́j hmm. gbogbo ẹni ó bá ti tó lọ́kùnrin tó ti ní ẹ̀kọ́ tó sì ti ní iṣẹ́ lọ́wọ́ tó tó jẹ tó tó sọ́pọ́ọ̀tì obìnrin tó sì pé lọ́kùnrin hmm. ah, ah. tó jẹ́ pé ó ti débi pé kò ṣeé mú mọ́ra mọ́ falyatazawwaj kí ló ẹni bẹ́ẹ̀ kó fẹ́yàwó kó fẹ́yàwó àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ó wà ní májẹ̀mú hmm. téèyàn fi fẹ́yàwó obìnrin èèyàn kì í ṣe ẹranko hmm. téèyàn mọ̀ pé ah tipátipá yìí lè gbólógbò ṣe èmi ń sin àwọn ẹran nígbà kan tí mo àgùntàn tí mo ń sin tí mo bá rí àgbò tó fáìn tó wù mí máa wá pé ẹ dákun ẹ sì jẹ́ran yín ogun ẹran mi yìí nítorí pé mo fẹ́ kó bí ẹran tó fà bẹ́ẹ̀ àìṣe bẹ́ẹ̀ fẹ́yàn kágbá ah, mo fẹ́ ọmọ ìbò lọmọ yìí àfi kó wá ṣe eléyìí rárá condition wà ń bẹ̀ àkọ́kọ́ nú ẹ̀ òun ni pé àgbọ́yé ọkùnrin àti obìnrin náà fẹ́ fẹ́ra wọn tí ó tọkàn àwọn méjèèjì wá tí wọ́n jọ ń ra wọn tí èsì tipa pé ọmọ rẹ̀ mi ò gbọ́dọ̀ fẹ́ ni bó bá fẹ́ ń ṣépè fún ọ rárá. Hmm ó gbọ́dọ̀ hun ìkíní kó hun ìkejì kó sì ti ọkàn wọn wá àkọ́kọ́ nìyẹn lẹ́yìn náà bí ó bá wá dòdodo ó gbọ́dọ̀ ní ẹlẹ́rìí nínú ó kéré parí ẹlẹ́rìí méjì lọ́tún lọ́sì àwọn tí wọ́n sì jẹ́ ẹni tí wọ́n ní àṣẹ lórí obìnrin bíi bàbá rẹ̀ abẹ́ni tó bá wà nípò bàbá rẹ̀ kóun náà lọ́wọ́ sí pàápàá fẹ́ni tí ò lọ́ọ́ lé ọkọ rí nítorí pé kò tí ì ṣe kan rí kò ní experience àwọn yìí ni wọ́n bá tún ṣe àwọn atọ́nà pétọ̀ wọ́n ṣe ẹsẹ̀ gbé hmm. so lẹ́yìn náà èyí tí wọ́n ń jẹ́ sadaki tó lè wọ́n pè ní nuptial gift kì í ṣe owó orí torí pé ẹnìkan ò rówó orí ẹnìkan san hmm. àwọn obìnrin wà priceless kì í ṣe nǹkan tí wọ́n lè kówó lé lórí pé iye báyìí mo fẹ́ rà rárá ẹ̀bùn ni nǹkan ẹ̀bùn hmm. ó lè jówó ó lè jẹ́ material míì àbí ohun tí wọ́n bá jìjọ agree láàrin ara wọn mm. ìpín tí a fẹ́ fúnra wa rèé èyàn wá fẹ́bìnrin fẹ́bìnrin náà kì í tún wá ṣe ó tún wá ní ibi obìnrin àwọn obìnrin téèyàn lè fẹ́ hmm. àwọn nǹkan kan wà tó ṣe pé láwọn àsìkò kan wọ́n ń pè ní temporary impediment àwọn nǹkan kan tó jẹ́ pé kò lè jẹ́ kí ọkùnrin ó fẹ́ irú obìnrin kan láwọn àsìkò kan títí tí n tó fa yẹn máa fi kú òun bẹ̀ hmm. lásìkò ìgbà tí obìnrin bá tọkùnrin àtobìnrin tó eh, wà nínú ihram lọ́wọ́ hmm. ni wàá róbìnrin tó wọ́n wá sáré àǹtí ah, àǹtí ẹ̀yin mò ń pè àmú fẹ́ràn yín àsìkò yìí wọn àìṣe títí lára fa àwùsùbìlà lára títí tí a fi parí iṣẹ́ tí ó fi bọ́ ara mi sílẹ̀ tí ó fi bọ́ṣọ hmm. sílẹ̀ ní ọjọ́ ìwájú máa pé tọ̀ ah, láti bàbá yìí ní ti ń wò yìí àmọ́ àyí hmm. mọ́ bóbìnrin sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà nígbà tóbìnrin bá ṣe opó bóyá ọkọ ẹ̀ kú ó sì wà nílé opó àbópo ọkọ kọ̀ mí lásìkò yìí títí tí ó fi di pó kọjá sẹ́yìn àyífẹ́ obìnrin gbà náà. èèyàn gbọ́dọ̀ dánú fẹ́ kọ́ hmm, gbà rárá. Hmm. bàbá arúbìnrin kan tó tún wá jẹ́ mùsùríkà <clears throat> kèfèrí tí èṣẹ lẹ́sìn wa èyí náà ti di ń tà fi gbélé fẹ́ títí tí ó fi gba tí ó fi dolùgbàgbọ́ òdodo tó bá ti wá gba Islam àlefẹ́ lókùnbà tó bá ti mú. anakunla sẹ́ẹ̀rí bẹ̀yẹ̀ jẹ́ ń béèrè béèrè kan o àwọn arí mùsùlùkà tọ́jẹ́lẹ́bọ sórí ìgbà tó bá gba Islam ká tó sọ pé afẹ́fẹ́ ni àbí tá a bá sọ pé afẹ́ tán ká wá sọ di mùsùlùmí èwo ni tẹ̀kírí èwo ni yóò ṣáájú ara méjèèjì. torí pé ó ń jẹ́ mùṣírìkà yẹn àlè fẹ́ àlè máa wá ṣe wáàsí fún látara pé bá fẹ́ fẹ́ ká máa pèpè ká máa pèpè tó bá wá di pò di olùgbàgbọ́ òdodo àlè jẹ ìfúnnufẹ́ kọ́ngbà náà. Hmm, kárí pé ó ti kọ́kọ́ gba Islam náà ká tó sọ pé lẹ́yìn náà ká tún á ní àwọn ọmọ ìyá méjì lóbìnrin àbọ̀mọ bàbá méjì ẹ̀gbọ́n àtàbúrò ká ní pé èèyàn fẹ́ fẹ́ wọn papọ̀ rárá o kò ṣeé ṣe àyè fẹ́ wọn papọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ kan ìkejì ti di èèwọ̀ bí yìí wọn bá wá sí mọ́ bọ́lọ́mùbá tó wá ní pé kọ́rọ̀ owó pẹ̀lú títí ìkejì ìgbà náà ni. ìkan ti kú láyé. ìkan ti kú láyé bẹ́ẹ̀ ni so lẹ́yìn náà àwọn kan tó wá wà tó pé permanently a lè fẹ́ wọn tí Kùránì ṣàlàyé wọn ní Kùránì chapter four verse thirteen àwọn ń lọ bíi mẹ́ẹ̀ẹ́dógún tó pín sí ọ̀nà mẹ́ta àwọn tó jẹ́ pé àjọtán látara ẹbí blood relation àwọn tó ṣe pé látara ìfẹ́yàwó marriage relation àbí matrimonial relation ni a fi fẹ́ra ni a fi tán a lè fẹ́ wọn àwọn ẹlẹ́ẹ̀kẹta òun ni àwọn tó ṣe wípé látara ìmú ọmú papọ̀ hmm. ìyẹn foster relation tó yẹ pé látara bí ọmú látijọ́ tán látijọ́ tán. Oh. ẹnìkan náà lọ́tọ́ àmì yéyì. bẹ́ẹ̀ni bí ọba wa ṣe gbogbo ẹ lọ́nà márùn-ún àkọ́kọ́ èyí tó jẹ́ pé níbi ìbí ló dà wá pọ̀ àwọn yẹn náà àwọn kan àtẹ́wé pé nínú wọn ìyá wa àtàwọn tó wà nípò ìyá wa. bàbá <laughs> ọ̀rọ̀ tá à ń tiẹ̀ mẹ́nu léyìí ọ̀rọ̀ tó lágbára ni torí pé hmm. ọ̀rọ̀ tó kẹnu ni ọ̀rọ̀ yìí because bí ẹ ti ń gbé lọ yìí. Hmm kódà mo ní béèrè kan tó pàṣẹ kò gbà mí láyè àti béèrè ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run bóyá bẹ̀ láti máa bẹ̀rẹ̀ ní nínú ètò míì torí ọjọ́ tí àsìkò wa náà ó ti ègé tiwa kọ́lọ̀ wọn sàmọ̀nà wa kọ́lọ̀ ọjọ́ náà ń sáré kọ́lọ̀ wọn dákun kọ́ fọ́sàbà aṣọ ètò yìí ní wákàtí kan ọlọ́dẹ Muhammad lọ́dọ̀ ọlọ́run àwọn àlífà wa tẹ̀ ń gbádùn látàrí àwọn khalifa wa Muhammad Kamil Muhammad Awwal Garu mm, tí wọ́n jẹ́ àfáàgbà tí wọ́n khalifa fún bàbá wa gàrú kọ́lọ̀ mọ́sàbà àforíjì wọn kọ́lọ̀ ń wa kẹ́ wọn ọlá ní muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah àwọn tó so nígbọ̀wọ́ abala ti ẹ̀ gbádùn táyì ní garutech nigeria limited garu technologies nigeria limited ti alhaji wa lukman muhammad awal garu tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ náà iṣẹ́ táwọn ń ṣe ni automobile and garage equipment spray boot alignment and wheel balancing equipment gbogbo àwọn tá a dákọ̀ yìí pátápátá náà làwọn ń ṣe ní iléeṣẹ́ wọn wọ́n kó wọlé láti òkè òkun wọ́n sì ń tà fáwọn àwọn tó bá ní ìdí ẹ̀ wọ́n dẹ̀ tó ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bí wọ́n ti ń ṣe ń lò wọ́n wọ́n fẹ́ kun mọ́tò ni ẹ̀yin tẹ̀ ń ṣe wheel balance ni tẹ̀ fẹ́ ṣe ní tìgbàlódé ẹ lọ rí iléeṣẹ́ Garutech nọ́mbà tẹ̀ lè Garutech sí òun ní zero eight zero two three one nine zero six zero six zero eight zero two three one nine zero six zero six fún gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ tí iṣẹ́ yìí lọ nígbàlànà tá a yìí ẹ pé garutech lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn tàbí kẹ́ ẹ wò wọ́n sórí wẹ́bsáìtì wọn www.garutech.net www.garutech.net kẹ́ ẹ wò wọ́n sórí ibi tá a dákọ̀ yẹn tẹ́ bá fẹ́ bá àwọn àlífà wa sọ̀rọ̀ bóyá ní béèrè kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́yìn náà fẹ́ béèrè lọ́wọ́ wọn torí béèrè tí béèrè tí mi fẹ́ béèrè sí o lè jẹ́ kúrò ẹni bẹ̀ lọ́kàn tiẹ̀ náà tó fẹ́ béèrè wípé sí yẹn lè fẹ́ táyé kẹ́yìn àwọn ọmọ ọ̀dà olóhùn nọ́mbà tó lè pè wọ́n sí nìyí